وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وتابعين له إحسان إلى يوم الدين وبعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعاذني الله واياكم الان ثم اما بعد فالسلام عليكم ورحمه الله وبركاته الله ta ọ̀rọ̀ ní owó tì mí. Ayà àtúntà ẹ̀rọ ibẹ̀ láti ń bá ta. Àlùbọ̀dé òkú ọ̀rọ̀ ìwọ̀n Tuan-tuan, ada ke إذ قال أمرأة الله إن فيك يموت الله تلك حنة بنت فاطمة تلك الله

mi ó sì rí gbogbo kẹyàyà sí ibi kẹtọ́ pàmò gbọ́dọ̀ wọn. ọlọ́run bá yọba tí wọ́n gbọ́rọ̀ ni bákan náà ọba tó sì nímọ̀ ni nípa tó yẹ wá ẹ̀wò ẹ̀wò ìlú àbẹ̀ náà. níbi ayà yìí ìyá wa àlẹ́kùn àwọn nílé òṣìṣẹ́ ọkùnrin àwọn òkú. lọ́dún yọ ọ̀sẹ̀ yìí àmọ́ ọ̀gá sọ. Mélòó mélòó bàbá yóò máa tún owó lọ sí ọ̀pọ̀ owó ojú mẹ́rin. Ọkùnrin náà máa ti yọ yóò máa tún owó ojú mẹ́rin. Ìrọ̀ ọ̀sẹ̀ àwọn ọmọ kọ́fẹ́tì kọ́fẹ́tì ta. Kọ́fẹ́tì mẹ́rin tọ́ba yẹ kọ́ kàrí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà yọ ọ̀sẹ̀. Ó ti sọ fún àlejò sí tí ọ̀bá ti ní ilé ìwọ̀n lọ́wọ́ eléyìí parí lọ́rọ̀ wọn. Òun lọ́wọ́ tó yẹ wá, òun ló ti parí tó bá yóò wù láyé wá. Sẹ́ni kan wá máa fi ẹgbẹ́ ìgbé àwọn ọmọ mẹ́ta wọn fún wọn ọkùnrin. Ìwọ lè wọ́n ló dé, wọ́n wọ́n ló dé, ọlọ́run ti dé. Gbogbo eléyìí wọ́n fẹ́ lọ wọ́n wá lọ sí ìdúró ọlọ́run yẹn. Gbogbo àwọn ṣùgbọ́n jàmáà fàlámà wà lọ́wọ́ Gracias. àdámù ìmọ̀ wà báyìí pé ọlọ́run bá àdéhùn lọ́lá ó ní mà nípa tí mo bí wọ́wọ́. ọlọ́run bá ìjọba tó ní mà nípa àgbẹ̀ tí mo bí ju èyí tí mo bí lọ. ṣùgbọ́n sáà o eléyìí ti mobili ìmọ̀ rẹ̀ òde ìrọ̀rọ̀ ọba lóye bẹ́ẹ̀ làwọn àbá tó ti sọ yìí pé kúrì á lè rọ́pò ìta wọ́n kà á bẹ̀rẹ̀ wò táà yẹn ká fún mi ló máa yọ wà tó máa mùtàkàlẹ̀ lórí kókò tí ń fún wàhálà bá rí ẹ̀rì táwọn oníṣẹ́ làwọn ọ̀dọ́ mọ̀ ẹ̀mí wà lọ́wọ́ tó wà òòtá mo fi lóbìnrin wọ́n gbọ́ àlàbí máa wà láàyè ìdílé ọlọ́wà tó bá ti wọlé ọwọ́ àti wọn bẹ̀rẹ̀ nínú àwọn olùkọ́ wa àwọn ọmọ àdáhùn máa wọ́n lọ láti ọ̀pọ̀ ìlà ìdílé ọba yìí náà eléyìí tá a fẹ́ àyè wípé ọlọ́wà àdéhùn ọlọ́wà tó máa ti ó ti wù. wàlẹ́ ìsàtàkà ń bá lè mú ọ̀gá bẹ́ẹ̀ obìnrin ọ̀dà bí ọkùnrin lọ́rọ̀ ẹ̀ náà. irú ọmọ bẹ́ẹ̀ yóò wá sí ìgbésẹ̀ dáadáa yóò dàgbà sórí ìtẹ̀lé lánàá tọ́lọ́ látara ilé yìí. bẹ̀. àmọ́ ká rẹ̀ nìkan ó ní ọlọ́run fún wa lọ́wọ́ lé mi orúkọ tó wọ́n lóògùn máa jẹ́ nípa tó tẹ̀lé náà lóògùn náà wá. torí pọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni lẹ́sìn náà wá wà ní ọ̀gbẹ́ta kì í sẹ́yìn ọ̀gbẹ́ta sọmọ àti títí máa wà wájú ànábì ànábì wá sí tààní tààní etí jẹ́bẹ̀ eléyìí ara wọn kẹta ní lẹ́gbẹ́ tuntun náà náà lọ́wọ́ òun ní kéèké orí ẹni tó yẹn lé lẹ́gbẹ́ olùbẹ̀wò ọlọ́wọ́ ìgbẹ́lẹ́ náà lé lọ́wọ́ lágbára wọn pẹ̀lú ẹgbẹ́ tó dáa fún ìjọba.

náà ti pé arábì máa fi arábì a máa lo dàbí nù arábì lè jẹ dàbí nù kúkú náà lọ́wọ́ ara fi tọ́ rẹ̀ lọ́wọ́ ara fi tọ́ mọ̀ lẹ́nu arábì wa fún àdúrà mọ̀ náà àní ìgbà ọ̀nà wọn a tún lo náà wọn a ti gbé wọn a tún àdúrà mọ̀ náà ń jẹ́ tàbí ìgbà ọ̀nà arábì máa ti lẹ́nu. wọn náà sẹ́ni làwọn náà bá wà náà ó fi ọmọ síyá rẹ̀ bí ó fi wá lọ́ọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì wa ti tàbí kù àwọn méjì ti sọmọ náà ló wọ wọn sọ ní sọrí ànábì ti sọmọ náà ló wọ ànábì sọmọ náà ní Abdullah ànábì sọmọ náà ní Abdullah bákan náà nínú sọ̀rí ìfọ̀mọ́ni nìkan àdìsí mi náà wà bẹ́ẹ̀. وقال رجل جاء جاء

فما أسميه هو قول الله وقول مجاهد قال أنا اسم ولد عبد الرحمن ọmọ rẹ yóò wọ jẹ àbùmán gbogbo ọjọ́ ọjọ́ ẹ̀kọ́. bákan náà parí ẹ̀ fún yẹn náà bàbá jùlọ àti ìlànà àwọn sábà tó ń fún ìlú ìjọ lánàá wọn kúrò wá ìlú ọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀ náà pọ̀ kó lù kù láàrin lọ sí ìlú àfikọ́tù wọn ní gbogbo ọmọ ọ̀gá òun ni àbílòkù ti lọ́wọ́ àwọn olóòtú ní ìkẹtọ́ ọ̀rọ̀ sí sáà ẹ̀jẹ̀ ìkẹtà àbílòkù ti lọ́wọ́ ìkẹtọ́ ní ìkẹtà àgbọ̀dọ̀ sí ewu àdìgbò ti dẹ́nẹ̀ òtítì dandan fún yàtí nígbà tí yàrá lágbára ẹ̀ níbi bá wọn láyé wọn wọn sá lé yìí tó ṣe pé wọn fẹ́ràn ṣe ọjọ́ kejì wọn bá bí wàlùsáàbà ó sì sọ lórúkọ kódà wàyí ìjàmbá àti wọn sì máa tó yẹ eléyìí ti di ọjọ́ kejì eléyìí tó máa jùmọ̀ tó ń jẹ sí ìlú mìíràn nínú ìlú nàìjíríà tó ń bọ̀ wá wà nínú ìlú nàìjíríà bó tilẹ̀ jẹ́ sí pé nínú ọ̀rọ̀ tí àwọn àbá àtàwọn jáde wọ́n ní kẹ́lìmà ìsàmà àtọ̀lọ́wọ́ yẹn wọ́n ní ó lè tí wọ́n pẹ̀lú àwọn kẹ́lìmà èyí tí wọ́n sọ náà ṣẹlẹ̀ o yóò ti bá ó àti pàápàá lọ́wọ́ ìlú òun náà gbàgbọ́ ìlú ìdáná rẹ̀ láwùjọ yóò ti bá lọ́wọ́ ìlú ìdáná ìlú rẹ̀. torí kéré ẹ̀dí wà ló ń pé èyí ẹni sọ̀rọ̀ ló sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀rí ọ̀rọ̀ nígbà tó wà lábẹ́ ìpè ṣe pé omi náà ló sọ̀rọ̀ ló lọ. Nínú ọdún ọ̀la àgbàdo tó ṣe ìyá ẹ̀ náà ló ti lọ. Ìgbà láì wá. Nígbà tó wá ní ìjọ náà ló lè. Tó ṣe ya àdáṣe ìfọ̀sọ̀ bá yà kọ̀ lọ́wọ́. Ìgbéyàwó àti màtí pé kómi wa jẹ́ ọ̀rọ̀ kọ́ wá lálẹ́ kọ́ wá lọ́lé rárá yẹn láti ká lè wé ọkọ ní kéde ọkọ ní aláṣẹ. ṣùgbọ́n wọ́n lè kí wọ́n jọ tẹ̀lé wọ́n jọ tẹ̀lé mọ̀ràn láàrin ara wọn ọkọ náà gbọ́dọ̀ wọ́n ti dá sí i. ọkọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó wà tí ó lè kàn sí ìyàwó ẹ̀ lórí ọmọ dà. bí ọwọ́ ti fún mọ́ràn tó náà wà ọkọ gbọ́dọ̀ wọ́n á jẹ́ mi tó hàn èmi lọ́kọ́. eléyìí ló mọ̀ tó bẹ́ẹ̀ tó láwùjọ lágbè torí ti eléyìí àwọn àlàyé tó wà lábẹ́ àyà yìí ó pọ̀ ṣùgbọ́n níwọ̀n níbẹ̀ nìyẹn káwá padà síbi àdéhùn sí àgbọ̀ àbí ti àṣẹ láti lórí wípé àmì tí la pè ní ìlérí wípé àwọn tíra bíkìrù kò sí tíra bíkìrù kan àgbàlá tó lọ ọ̀rọ̀kọ tíra bíkìrù wọn náà ni wọn a máa fi báàbù kálẹ̀ tí ọmọ ń pè ní báàbù àdínẹ́bìr nínú bẹ̀yà lọ́pọ̀lọpọ̀ ọba ìmọ̀ sábà wà níbi báàbù bíkìrù ni wọn a máa torí pé àwọn ìdájọ́ òfin rẹ̀ òun àti ìyẹ̀mí ó máa ń papọ̀ mọ́ra wọn lọ́pọ̀lọpọ̀ wà nínú àlùkò àrùn ìsanra tá a máa fi san ìsanra yẹ̀mí lọ́pọ̀lọpọ̀ wà òun náà la máa fi san ìsanra tiẹ̀ náà nígbà tí ìyàwó àlejò kó síbi tó yẹ kéèyàn san àwọn ìsanra lórí ẹ̀. الكبير إذا أوجبته على نفسك صفة وصفه نذرت كذا أي إذا أوجبته على نفسك طبعا تقول لي مجدد ثم يقول الله أنت في مولاي يقول lẹ́nu ní ìlànà ìlànà ó ti déédéé náà pẹ̀lú ìṣẹ́ àgbà kùsọ́ ìgbè ní ìlìzáàmù mùkàlábì mùtárì lọ́sà òde àti láìsà àì ìlìzáàmù mùkàlábì mùtárì lọ́sà òde àti láìsà àì ìlìzáàmù mùkàlábì ẹni tá a ọ̀pọ̀lọ́ kó wá ṣe ìlìzáàmù fọ́tò kan ní dandan sọ̀rọ̀ rẹ̀ jẹ́sí pípa tí ó kọ́ kẹta sọ̀rọ̀ rẹ̀ yẹn. Wọ́n wà mọ̀ ká kí ti bí wọ́n ṣe ń bá òun fún rẹ̀ ló ló sọ bẹ́ẹ̀. Ìpè ní a tí mo bá ti wá sí ìdáhùn èyí wọ́n wáyé kọjá àwọn ènìyàn. Tí mo bá ti wá sí ìdáhùn wá sí ìdáhùn báyìí. tí ọlọ́pàá ti ti máa tẹ̀lé bí máa ń máa ti sọ báyìí. N ti jẹ́ ìlé ìjẹ̀jẹ̀ jẹ̀. Sẹ́yìn máa ti lè sọ bẹ́ẹ̀ ká ẹ ti jẹ́ ìdí ọ̀rọ̀ àyà fún yàn. Ṣùgbọ́n ìṣe ẹ̀ sísọ, òun náà kí ló ń tẹ̀lé ìjẹ̀jẹ̀ ọkọ rẹ̀, ṣùgbọ́n àgbà yìí lè láì sàárà. ọlọ́run bá ti a pẹ̀lú ọ̀rọ̀ màá ti gbọ́ ọ̀rọ̀ àwọn àkàtúntò jẹ ìjẹ́jẹ́ mi ọlọ́run. láyé tó kù sọ́ọ̀tù wo lè lórí láyé àlè kò lẹ́tọ̀ọ́ ká máa tẹ̀lé ká máa jẹ́jẹ́ ẹ̀sìn kàmí. bàmà náà tọ́ra lè tọ́ ìlà gbogbo ẹ̀tọ́ bá jẹ́jẹ́ fún tó yàtọ̀ sọ́nà wọn wà lè lọ́la mẹ̀kọ́múrí bóyá àwọn kan tí wọ́n tọ́ sí ìsàárẹ̀ àwọn kan tí pàtàkì yálà. tí àwọn tó pàtàkì náà ẹlọ tó tó ní bàbá yín ẹlọ tó tó sàárè ya yín ẹlọ tó tó bá yín bẹ eléyìí ló sọ̀rọ̀ àti àwọn ọ̀rẹ́ bọ̀ kóun náà wà lọ sàárè pé ẹ̀yin bàbá mi wọ́n ti lọ́nu tẹ́ bá lè tó tó báyìí ní owó tó pẹ́ sí owó wà kẹ́rọ sí owó wà tẹ̀lé pẹ́ sí eléyìí ló sọ̀rọ̀ àti àwọn ọ̀rẹ́ bọ̀ èyí ti màláìkà kan èyí ti tẹ̀lé ní wọn màláìkà ti bí tọ́ba ti fi tọ́ kára èyí ti tẹ̀lé kọ́lá àlejò àwọn ọmọ tó tọ́ba wà rẹ̀ ló sẹ́ka gbogbo ìlà àlejò tọ́ba ti tọ́ba yẹn ti mú àlejò tó ti lọ́lọ́ lójú. èyí tẹ̀yà lè dé òtún wé èyí ti sọ̀tọ̀ láti fà nẹ́ni torí pé láti sọ̀tọ̀ láti fà nẹ́ni ara ti ọlọ́dọ̀ wà á أكبر تقريبا شركا أكبر طبعا أنتم السماء قلت تقول إنه يبقى المخرج من الملة إليه يقول يكون ìjọ mùsùlùmí ní ìwà tó ṣe ọ̀gọ̀rọ̀ àwọn ilé ìwà tó ṣe tó ṣe fún òmìnira náà ni wọ́n sáàbì ń ṣe. Làbùrù pé báwo lè bá ara mẹ́ta gbogbo wa lórí kí náà ewu tó wà ní ẹ̀sọ́ orí ká mẹ́ta nìyẹn. Ọ̀gọ̀rọ̀ àwọn ìyàlẹ́ yẹn wọ́n wá ṣe ìlérí wọ́n á máa lọ gẹ́gẹ́ àwọn èèyàn lọ síbi ọ̀tún òṣogbo wọ́n á máa lọ gẹ́gẹ́ níbẹ̀ ìṣòro ọ̀hún. وينفروا قومهم لعلهم يهتدون كما تقول يوسف وقومه بالله كما تقول يوسف وقومه Terima kasih atas apa? Bapak Jiro, Bapak Wati Mokko, kita ada cerita saya. Kau dah tahu, kita belum ada. Bapak itu kau nilai kau kau akan dipandang kau akan dipandang siapa? Ada bawa Syekh Saleh والفوزان حكم النبي إذا دور واحد ابتداء تسليل من كلامنا nígbà tó kọ́ ló bẹ̀rẹ̀ sílẹ̀ ní pé tí ká máa ṣe tí ìgbà tá a sọ máa ṣe lẹ́nu láti ṣe ìlú ọlọ́pàá wọlé wọn. Kita kalau terjadi kalau lupa di rumah itu sudah dijelaskan. Tidak ada ah kalau ada saya mulai. Nak main aku, nak kita berbudala. Tak tahu aku, nak kita berbudala. Sini tidak boleh dijelaskan. Se dengan dengan kan beda. Ada pun yang kan beda kan lagi dalam beda. nínú láàbùkà kìí ṣe séèyàn máa ti ṣe òkú séèyàn máa ti kó tó ti pé èyí ò béèrè ìka lọ́dọọdọ kó tó ti pé èyí ò wá sí lọ́dọọdọ ìkàkà. láti lè ṣe táàbà tó láti lè ṣe táàbà tó rárá kó tó ti pé ọlọ́ọ̀bà ìṣòro ayé wa ti ṣe fẹ́ fún yàrá. àdé ànábi kọ̀ fún wa ibi ká máa ṣe ìgbéyìí o. wà á kọ́ ọ̀rọ̀ ànábi ní ìsàkó láyà ó ti ṣe á. ta yẹn ò lè dá àgbàdo padà wọ. wà á ìsàmà yìí sáfárá ní ìdí ní ẹ̀dùbà pé. wípé àákùnrin ọmọ á ń lò ó láti fi ṣe kíni láti fi mú ìgbàjá ìlọ́dọ̀ àwọn. tọ́wá ti ní yẹn oṣù tẹ̀lé ọkọ̀ kó ṣe wọ́n yà á fẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn fún kó ṣe ló pàṣẹ àlẹ́ ti àwájú ọlọ́ torí ti eléyìí lẹ́bírù lọ́dọ̀ àwọn kan ìdájọ́ rẹ̀ yẹn àwọn akẹ́kọ̀ọ́ tó àjùmọ̀jẹ́ àárọ̀ yẹn ní àdúgbò àwọn ẹ̀dọ́ pé ní akọ ká máa ṣe òtútù ọ̀gbọ̀n àbí kó tó sọ pé owó oníṣe kankan yá pàṣẹ lẹ́yìn lórí ẹ̀ mo tẹ̀lé pé ìṣèlè náà ó ní àwọn àlàyé tó dàbọ̀ alẹ́ ìṣẹ́ àwọn. wọ́n ní ìyá àgbẹ̀ ìjọba yóò ṣe náà olùdé torí tó tọ̀ wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ ìyàfọ́ rẹ̀ nǹkan tó ti tẹ̀lé pé báyìí òkú mọ̀ ó fi áṣì ìṣẹ́ rẹ̀ ìpìlẹ̀ ẹgbẹ́ òfin ẹ̀sìn ọ̀sán ọ̀sán àwọn ọ̀dọ̀ ọ̀ràn ìwọ̀n lọ́wọ́ tẹ́lẹ̀. pàlú kúrẹ́kù náfà owó wà nínú ara ìhá àgbẹ̀tẹ̀lẹ̀ yóò akọ́ ní ara rẹ̀ jáde sí ìgbà tí ó wù ú lọ́rùn. wọ̀rọ̀ àná ọgbà tó mú nígbà tó fún kí ló lọ́fà ìlú mi lọ́dẹ̀. táàbù fẹ́ràn òṣèlú tó ká táwọn bíbí ọ̀sìn tẹ́lẹ̀ yàtọ̀ sí káàtó tọ̀rọ̀ ẹ̀ ńlá lẹ́yìn ìgbà táwa tọ̀ ẹ̀ta àwọn ẹgbẹ́ táwọn bíbí ọ̀sìn tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ a tọ́wá yìí ti tọ́wá ẹ̀fọ́ mi. àwọn ẹgbẹ́ ti tọ́ǹdì a láàrin omi mẹ́rin ti máa jẹ ọlọ́ọ̀dẹ̀ kò àwọn ọlọ́ọ̀dẹ̀ kò sí tẹ́lẹ̀ ẹ̀sìn kò sí tẹ́lẹ̀ ìwádìí pàtàkì ọ̀dẹ̀ sì lé tọ̀wá ti kà á tẹ́lẹ̀ ó tẹ́ ẹ̀ rẹ̀ ìgbà pé ọ ọ tẹ̀ ìgbà tí ó yẹ kí ọmọ ṣe lóòótọ́ àbí òṣèlú ìgbẹ́bẹ̀ tó kálukú apá àwọn ọkọ̀ yóò bá àti sọ̀rọ̀ yìí. nǹkan tó yẹ kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ọ̀bá gbà tẹ́lẹ̀ ó ní jẹ̀yà ọkàn nígbà ní dáadáa rẹ̀ dé. àmọ́ tó ti ṣe nígbà tó ti tẹ̀lé rí àwọn jẹ̀yà ọ̀ ọ̀rọ̀ ẹ̀yà lórí ara rẹ̀. Bákan náà, bẹ́ẹ̀ bá wá pèlè wípé ní òun bá ṣe iṣẹ́ ìbẹ̀rẹ̀ tọ́lọ̀. Báyìí sọ́yẹ̀ dandan ni kótó owó lójú ọ̀la yẹn. Kótó ọ̀bá ṣe é, yẹ kí àwọn ọmọ náà. Àwọn ẹ̀rí pọ̀ tó àtàmú wa lórí ẹ̀ ṣùgbọ́n nítorí àsìkò wa bákan wà àti àti sọ̀rọ̀ lọ́wọ́ àdìyẹ sọ́nà ilé ìbáraẹ̀ ìbọn sọ̀rọ̀ ìbò kan rí. tó yẹ bára yìí pé bẹ́ẹ̀ bá ṣèlè ní kó wọ́n tẹ̀lé tọ́lọ́ ọ̀dọ̀ ní kó fi òwò bẹ́ẹ̀ bá ṣèlè ní kó wọ́n yàpá àti ọlọ́run gbẹ̀dẹ̀ ní kọ́mọ yàpá àti ọlọ́run ọ̀hún. النبي صلى الله عليه وسلم أنه قال من نذر أن يطيع الله فليطيع ومن نذر أن يعصي الله فلا يعصيه ẹgbẹ́ bá tẹ̀lé tó ń gbọdọ̀ ṣiṣẹ́ tẹ̀lé tọ́lọ́ wọn bá ta dandan ni fún gbọ́dọ̀ kéwọ́ dandan ni fún gbọ́dọ̀ wà á kọ́ tara ẹ̀ láti àwọn ẹ̀tọ́ bá tẹ̀lé ìgbẹ́lẹ̀ òwe yà ó yà pàṣẹ ọlọ́run fọ́nà yà àti yà pàṣẹ ọlọ́run. láti gbé ẹnì kan ó ṣe ètò ìyá á ah! tó wà lè wọ́n nǹkan sáàtì orí ìdúró náà ni orí ìdúró tó wà òwò òkun ìbò bí àdéhùn òwò tó ara kéèkì méjìlá tó máa tọ́ àkàlẹ̀ bẹ̀. àti wọ́n ṣe kó náà òye bá tó ẹ̀ ọ̀gá àti ìbílẹ̀ wà láyà ẹ̀ ní ìbílẹ̀. lówó tó onú òwò náà ìwúlẹ̀ nínú àwọn tó kò sí tẹ́lá nílé ọ̀sẹ̀ tí wọ́n bá tòkó láwọn ní kọ́ńtàkì àwọn tẹ́lá bá bẹ̀ wọ́n mọ̀ àwọn náà kò sí lójú ọ̀nà ẹ̀tọ́ wá ṣèlérí nínú wa. ọba ti sọ fún tó o lè ṣe gbogbo tó o lè ṣe gbogbo ayé kan ò lè gbọ́ pẹ́ afọ́jú padà sí ma á kó parí ọ̀pọ̀ ọ̀rọ̀ mà ọ̀ ayé kan ò lè gbọ́ pẹ́ pẹ̀lú bá wọn lọ kó àwọn kóòtù wọn. àìmọye àìmọye olówó èèyàn ńlá yóò bàtà sẹ́nu àbúrò ìṣẹ̀lẹ̀ kọ́ nílùú àpẹẹrẹ ìkan bẹ́ẹ̀ ní sọ pẹ̀lú adúláṣà àwọn ìlú tó tó tó tó mọ́ wa. kọ́dà nílùú wa ló sí tó ẹgbẹ́ àlàáfíà náà ìdàgbàsókè fáàmì náà ta àtìgbà náà kọ́dà kó yẹ kí ìdàgbàsókè náà kó ló máa lọ síwájú. àyẹ̀wò ayẹyẹ lè máa ṣe ìka ìdílé rẹ̀ níbi bóyá pé ẹ̀rọ

àbí kó sì jẹ́ sí wípé ìkẹ́kẹ́ àbí kó sì jẹ́ sí wípé ìbúra wà bẹ̀ ìkẹ́kẹ́ tó wà bẹ̀ àbí kó sì jẹ́ sí wípé ìkẹ́kẹ́ ló ṣáájú ìtọ́ wá sí ìbúra tó fi fà nípa. ìyọ́nà tó bá ṣe kọ́ ẹ̀mí owó ṣe kọ́ báyìí wọ́n láì ṣàkóso ìbúra nìyẹn. àbí wá ṣe ìlérí àdúgbò ti tẹ́tí wípé ìbúra nìkan ní ẹ̀yìn ìbúra nìkan wọ́n wáyé tọ̀wáyé tí wọ́n ti gba ìtẹ̀bí láìka ìta wà nǹkan yóò jẹ́ bẹ́ẹ̀ ni àbí kẹ̀sì ṣe àti kaba yìí pé ní ẹ̀sùn máa sábà pàápọ̀ yẹn nígbà tí wọ́n sì mọ wọ́n ara wọn láwọn ọmọ ẹ̀rọ. àdúgbò ìjẹ́ bí pé nábìrù lásán yẹn ó ń tẹ̀lé fún àtúnyẹ ọlọ́run tó tọ́ wá sí ọlá ìlú ni màá sì ọlá lẹ́yìn ẹ̀fọ́ nábìrù nìyẹn. eléyìí ti àwọn ọmọ ẹ̀rọ kò sí kùrákẹ̀ ìdè. àdúgbò ìjẹ́ pé ìbúra ṣáájú ìjẹ́jẹ́ tẹ̀lé ẹ̀rọ àtijọ́ tàwọn àti àti ìjẹ́jẹ́ ṣáájú ìbúra tẹ̀lé. wọ́n lè tọ́ bá ṣe lẹ́yìn bá àárín sí àtìlẹ́sìn ìdíjì pẹ́yà tó o. wàyí rà á tí ọba tó wá ṣe bẹ́ẹ̀ wọ́n ní sọ ọkọ̀ padà lọ lè wọnú ọ̀rọ̀ náà tó ti fa àkọ́bà ọ̀hún ìfà ọ̀hún sí òwò òdìdì abẹ́rẹ́. ìjà tí wọ́n ṣe yẹn yóò tẹ̀ wọ́n ìjọ pẹ̀ fún ọ̀rọ̀ wa òun ni wípé wọ́n ti bẹ̀rẹ̀ nípa wa nípa tó máa ṣẹlẹ̀ síbi ìdáyà ẹni bá ṣẹlẹ̀ kú sínú nípa nípa ṣe é o alùpàdùkú àti ìdáṣà àtúbà ìdàgbà balùbalẹ̀ ní ìyá balùbalẹ̀ tó náà tó náà ní ìyá kọ́lọ́kọ́ fún àbúrò abẹ́rẹ́. yìí kí ló tó lè sùn lé kó tó lè wà fún tábàrọ̀ nínú sàrà kó tó lè kẹ́ ẹ̀ka táwọn yìí sí nínú sàrà wọn làwọn ọmọdé àwọn ọmọ ọdún sẹ́yìn bẹ̀. aláwọ̀ bẹ̀ ni pé ayé àkókò náà bí bàjẹ́ ẹni tó sèré gbọdọ̀ tó tó bàlágà á kì náà ó ti gbọdọ̀ tó tó nínú àká yìí òmùtárọ̀ ọ̀gbọ̀dọ̀ tó wọ́n ti ń pa. nítorí àwọn ẹ̀fọ́ الصغير حتى يبلغ والمجنون حتى يفيق والنائم حتى يستيقظ wọ́n gbé kálámù ìkọ ìfẹ́ lẹ̀ náà nípa ìfẹ́ báwọn kan àwọn bẹ́tà pé lórí ìgbàgbọ́ yẹ kí wọ́n ṣe náà bá lè ṣe é àbí ìgbàgbọ́ yẹ kí wọ́n ṣe kí wọ́n bá lọ ṣe é.

nínú títì tọ́ba lọ lè ṣe ìtọ́jú rẹ̀ kó ṣe tọ́ba lè tọ́ba lọ kó olóńgbò lọ lè pa àwọn kankan rẹ̀ jẹ́ pé ọba ìṣẹ́jẹ́ tọ́ba jẹ́ àwọn aráàlú rẹ̀ sọ̀rọ̀ látara bí báyìí. bákan náà ẹni tó sùn ẹni tó sùn sọ̀rọ̀ kó sọ àwọn ọ̀ràn ẹ̀ka tó ń gbé lọ́wọ́ ẹ̀fẹ̀ ẹ̀rù kò sí láti bẹ̀rẹ̀ kò sí ìdí bí ìyẹn ti pọ̀ ẹ̀rí lórí eléyìí. eléyìí bá ti lórí fún àlàyé lórí abala bí ìbéèrè òun ni kókó yí pé ǹjẹ́ ẹni tó jẹ́ tí èsè mùsùlùmí tẹ́lẹ̀ tó ṣe ìlérí sọ́kọ̀rọ̀ wá sí mùsùlùmí ǹjẹ́ ọ̀rọ̀ àmì fún kó pé ìlérí òbí ọ̀nà ọ̀yà tí òun náà jẹ́ òun náà káàdé ẹni tí èsè mùsùlùmí tó tó ń bá ṣèlérí ìlérí ẹlẹ́ ẹni gbà tá ń sọ̀rọ̀ àwọn tíṣà ìdé nílẹ̀ ìtàn ọ̀sán ẹgbẹ́ ayà fún àwọn òṣìṣẹ́ mà ọ̀sán ẹ̀. ìdá àtàtàrà ìlà àdàtà ẹ̀ńtọ́wá sọ̀rọ̀ ẹni ìjọsìn kọ́nà ọ̀rẹ́ ìsáàlùwà àdìwàfà ẹ̀rẹ́ ó pè é èdè yìí tó tọ́ ó ṣe ó ṣe ilé ìjọsìn fún ọ se wọ́n ní ọ̀gá ni ó pé o ìdá àtàtà nígbà tó wà bàrà wà ní ìlú ó ti ṣe é nígbà tó ti jẹ́ Nípa àwọn àgbàrá tí mo tèrè ní yẹn, ìdẹ̀bẹ̀ ni kó pé ìjọsìn tó lóun ó ti yẹn. Ìyá àti ìṣòro wà fúlà ń sábà wọn gbà wá. Ó ní ìdí ìgbà láti tètè àìyíyà, ó ní kí n tó pa ìsìlám. Mo tèrè ní pé á ní àbẹ́tìbà lẹ́yìn àti àwọn ìlọ́sìn ìlà àárọ̀. Tí màá ṣe ìsìlá ní mọ́sálásí ní mọ́sálásí ìlà àárọ̀. Ìyẹn ní mọ́tà ìyẹn. Ìmúlò máa ṣe ìsìlá òkú mọ́tà. Tí ìrìn jáde ìṣẹ́ ọ̀rẹ́ wọn bí sọ̀rọ̀ wá wà ní ọ̀fẹ́ náà àyẹ̀wò wa sọ nígbà tó pa ìṣá òfin áwọ̀ ìdájọ́ ilé tó ṣe ìṣẹ́ tó ń tó ọ̀tọ̀ ṣe tó ń dàrá lọ pé ìkéde rẹ̀ ilé yà àbá ti jẹ fúnlẹ̀ lórí ibi tó wá lẹ̀ àwọn àtẹ́jú ìsọ̀hìn concept àti sars báyọ̀ ló kún sí pẹ̀lú ọ̀dà ọlọ́run àbàtàlàyé rẹ̀ lẹ́kùnrin lọ́kọ̀ọ̀kan lọ́la nítorí àṣìkò wa náà aláwọ̀ ìlérí pátélé ẹlẹ́sìn àtẹ́tẹ́rù lè já wọ̀lùbọ̀tọ̀ ìlérí ẹ̀kọ́ àti ìyàn ṣe ìdínú lọ́wọ́ ẹlẹ́kẹta pátélé ìgbà ìlérí ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ ìyànṣe ìdí lórí ìkọta afẹ́ tàbí òde ẹlẹ́kẹ pátélé ìgbàsíà tí yóò ṣe ìdí tí yóò ṣe gbẹ̀gẹ́ lórí ìkọtọ́ jẹ́ ẹ̀sẹ̀ bákan náà ẹlẹ́kẹ àwọn pátélé àtàbáwò kéèyàn ṣe ìlérí lórí àwọn ìkọtà tó ṣe ń gbé

àdúrà bàtà lákàá bẹ́ẹ̀ àwọn tá a bàtà wọn tá a gbọ́ ọ̀nà òkú tó ti wá ní àpà. àti wọn àjíjọ bá látẹ̀kẹ̀ sàlọ́ àti wọn àjíjọ bá látẹ̀kẹ̀ sàlọ́ wà á tọ́ mi láàárọ̀ bí kò tó ìjà òun wà á tọ́ mi láàárọ̀ bí kò tó ìjà